ẹ jẹ́ ká mọ̀ yín. orúkọ mi ni Karen Baba ṣùgbọ́n orúkọ mi Yorùbá tí mo ti jẹ́ tipẹ́tipẹ́ ni Àjíkẹ́ Ọ̀kín mo sì tún ní oríkì ọ̀pọ̀lọpọ̀ oríkì tí wọ́n fún mi nígbà tí mo fi wà ní Nàìjíríà níjọ́ ọ̀hún. ẹ sọ fún mi nípa ìgbà tẹ́ wà ní Nàìjíríà tẹ́ fi ń ṣe olùkọ́. mo kọ́kọ́ lọ sí Nàìjíríà láti ṣe akẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà tí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí fún eh, oyè kẹta táǹgẹ̀ ní PhD nígbà tí mo ti ṣe yẹn ni mo di olùkọ́ ní fásitì ilé Ifẹ̀ fásitì ní ilé ìwé gíga jùlọ yunifásitì so mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ̀ fún bí ọdún méje sí mẹ́jọ ẹ̀ka ẹ̀kọ́ tí mo wà nígbà yẹn ni literature àti èdè Yorùbá a sì ṣe gbogbo ìdánilẹ́kọ̀ọ́ wa lédè Yorùbá gbogbo ìwé àròkọ tí àwọn akẹ́kọ̀ọ́ kọ èdè Yorùbá ni wọ́n ń lò gbogbo ìpàdé tí a ṣe bí staff meeting Yorùbá la lò so ó jẹ́ àǹfààní pàtàkì fẹ́mi láti máa kọ́ yorùbá sí i. kí ni ìmọ̀ràn tẹ máa fún àwọn ọmọ yorùbá ní gbogbo àgbáyé nípa ká máa kọ́ yorùbá ká máa ká máa ká máa sọ yorùbá ká máa kọ́ yorùbá. nǹkan àkọ́kọ́ tí n bá wí ni pé kí ẹ má jẹ́ kí èdè yín parun ẹ má jẹ́ kó lọlẹ̀. ẹ gbìyànjú àti máa sọ yorùbá káàkiri àti máa gbọ́ yorùbá káàkiri ẹ bá lè rí ìwé kà tó jẹ́ pé ìwé yorùbá ni àǹfààní ńlá ló wà ń bẹ̀ àti pé ẹ bá lè wo fídíò fún àpẹẹrẹ eré orítàgé fídíò dírámà lédè yorùbá àǹfààní pàtàkì nìyẹn láti túbọ̀ máa jẹ́ kí èdè yín Or see. Is she gone?